mọ́tò yìí kí ló wá ṣẹlẹ̀ gbọ́ngbọ́n ó dàbí pé mo máa pe màkálíkì náà. ẹ̀lú débáyọ̀ no àìfini pé ní àìfihàn pé yàn ló ń ṣẹlẹ̀ báyà mi mo ń dó díẹ̀ náà mo ní kó wá ṣe mọ́tò fún mi láti àárọ̀ ó dẹ́ fi yé mi pé ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀. mo ń bọ̀ sáyé má bínú mo ń bọ̀. tó bá mọ̀ pé o lè ṣiṣẹ́ sọ fún mi kí wọ́n àwọn tó mọ̀ ṣe ń ṣe sùúrù madam ma have a customer ewu ni pé kó má fi mí ṣakọ. ẹ ok ok kò sí problem a máa dó jẹ alright alright idiot of you. àṣebá ìwọ lọ. ó tẹ sà ẹ má bínú sà mo ti bọ́ bá ẹ sà ẹ má bínú sà mo ti bọ́ bá ẹ sà ok ok ẹ dọ̀ sà ló máa ń ṣọ̀gàn lórí burúkú ikọ̀ bẹ́ẹ̀ èèlò ló fẹ́ fún mi tó kàn yọ mí lẹ́nu fún mi ní tẹ́sílánà fún mi kẹ́kẹ́ olórí burúkú. Ah, ẹ jẹ́ kúkú sáré lọ ṣọ̀gàn ìgbà kan. Ah, ah. wẹ́rẹ́ ní ẹni wẹ́rẹ́ ní ẹni kí gbogbo eléyìí orí ẹ burú ni ṣé ọkọ ni mo fi wá wẹ́kọ̀ ṣẹ́ni yẹn ó ta kí ló ti mú lọ́sẹ̀ ìjà ni kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ máa tún bọ́ọ̀tì ayé ẹ̀ bàjẹ́ wo ọmọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nísìnyí mọ́tò eléyìí tó bá dé free ẹ láti kó lọ fún ní kọ́kọ́rọ́ mọ́tò olórí burúkú ṣe àmọ́ àwọn olè dírẹ́fà tó bá fún ní kọ́kọ́rọ́ lásán tó bá fún ní kọ́kọ́rọ́ ayé ẹ̀ máa bàjẹ́ nítorí afẹ́ máa afẹ́ máa kó mọ́tò kó dẹ̀ fẹ́ sanwó ó wá mọ̀ tó fi ṣẹlẹ̀ èèyàn kan ó máa ń bèrè sọ pé mo lọ sọ́dọ̀ Mr. Tunji ó yẹ ní sẹ́sà ló bá ṣe mọ́tò ẹ̀ ó yẹ ṣọgbọ́ ṣọgbọ́ ṣọgbọ́ ṣọgbọ́ ok. ọ̀gá búrẹ́dì yín ni. ẹ ẹ búrẹ́dì náà mi ò tètè rí ìbájẹ búrẹ́dì mi ni ó lè ní ẹ má máa jalè má máa jalè má máa jalè ah, Mr. Tunji, kí ló máa ń ṣe Mr. Tunji, kọ́lí sí i. túnjọ́ sì máa rán mi níṣẹ́ kiri èló ní fún mi gan tí ń rán mi níṣẹ́ kiri mi mi ọjọ́ mi mo lè mi lè má jíṣẹ́ rẹ̀ mọ́ o ọlọ́ba gbọ́ mi lè má jíṣẹ́ rẹ̀ mọ́ mi lè mi lè blacklist nọ́mbà rẹ Ọlọ́run bá sọ mi blacklist nọ́mbà rẹ. òfin ni gbogbo ilé. mi gba ṣé mi kẹ́míṣì ṣé mi gba ṣámì ni ṣé mi gba ṣámì ni ah, èmi ò ráyè gbogbo ilé mọ́ tí tó. òun wà lọ́nà ọlọ́run máa ń wọ́n òun wà wọ́n ọlọ́run mi ò yọ lọ́nà ìbájọ́ tó bá ti sọ òtún fẹ́ràn nígbà tí bá ṣe kí ni kọ̀ọ̀kan àtẹ́kọ̀ọ́ máa fẹ́ mi tọ́tọ́ ní ìfipá mi sẹ́fẹ̀ hello hello hello Hello. Hi, brother you dey dey for london ṣé ní nàìjíríà maroc ah, ibi wo ni. Eh, mo ti gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ tí bá ti gbà eh, eh, wọ́n fọwọ́ kan wòye bí wọ́n bá fọwọ́ gbági yóò wọ́ọ́lù ọ̀run. àrà ló jẹ́ máa pa gbogbo yín jẹ́ pèmí wẹ́rẹ̀. kẹ́lẹ́tù kẹ́lẹ́tù aya rẹ ní kì í ṣe wèrè wèrè lè bàbá wèrè ní wèrè lè. ọkọ mi ò kí ń ṣe wèrè. àníwò rẹ ní àníwèrè lélẹ̀ òtún sọ̀rọ̀. àníwèrè lélẹ̀ ìṣe rẹ̀ wọ́n ẹ̀dẹ́ yàn mú mi o ó bá di mú bá gbági yóò wo lóòní. bàbá ọkọ mi ò kí ń ṣe wèrè. ọkọ rẹ ṣe wèrè irú iṣẹ́ wo lọkọ rẹ ń ṣe. mẹkáníìkì ni bàbá. ẹ ṣe mẹkáníìkì. amẹ̀mẹ̀kọ́ ó wá fẹ́ kúrò ní wọ́kíṣọ́ọ̀bù ẹ̀ kò sí ìjà aṣọ iṣu wa lọ ìwà ìyá méjì gan ọ̀hìn ọ̀hìn ọ̀hìn bẹ́ẹ̀ ni tẹ́bi ti pa kú. ẹ̀yin mọ bẹ́ẹ̀ bí iṣẹ́ ń pa mí tó ni ẹ mọ bẹ́ẹ̀ bí iṣẹ́ ń pa mí tó. ebi wo ni ìpínlẹ̀ wọn ó ló jẹ́ káwọn ọmọ mi kú ẹ mọ́wé. ẹ kẹ́rọ jàre òròpó yìí tó tẹ́tí máa lásán náà mo rò kó. má sì ná lóògùn má ná lóògùn. wọ́n kọ́ ẹ kó máa mú lọ. ọkọ mi ò kí ń ṣe wèrè ọkọ mi ò kí ń ṣe wèrè kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ Buhari Buhari lójó náà lójó náà lọ́mọ ìgbà Buhari ló lójó náà.